إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي أري محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدوف الله سبحانه وتعالى تو سوى دي دي tí ó kó àjọ pẹ̀lú àánú rẹ̀ láti lè máa tẹ̀síwájú níbi ìka tíra mọ́tọ́ al-Imam Maliki èyí tí a máa ń kà fún àwa ní ọjọ́ òní yìí abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala èyí tí yákàlú náà kọ́lọ̀kọ́lá ń kó sí ní tí yóò jẹ́ ìtẹ́wọ́bà lọ́dọ̀ rẹ̀ àti gbogbo ìdá tí ń ṣe tẹ́tẹ́ tẹ́lẹ̀ náà wá sí ní tí ó yìí tí ó sì àǹfààní fún àlùmọ́ àmín ìjẹ́jọ́ aka báàbù kọwàá fi sọ́lá tó jùmọ̀ wọ̀lẹ̀ ìtìbá báàbù tó sọ̀rọ̀ nípa ìka kí ó ń bí ohun jùmọ̀ bí àwọn ayàtọ̀ yẹn máa ń ká dẹ́n ìjọ àwọn ìjókòó tí yóò jókòó tí yóò fi gègé awẹ́ ìdí méjì lélẹ̀ pẹ̀lú gègésẹ̀ tí yóò wá fọyí ọwọ́ pa ojúgun méjì mara wọ́n pè é àìsèbá tó àìsàn àwọn ọmọ ìsọ̀nbà rẹ̀ bákan náà inú tó bá fi jùmọ̀ alẹ́ tí ó bá ìdú ẹ̀ka lọ́fà tó fi filẹ̀ gbogbo àwọn ọ̀mẹ́ asọ̀npa rẹ̀ lónìí inṣọ́lá sọ́nà tààdá a sọ nípa kìtàbù sọ́lá àti fi Ramadan abu ibẹ̀ sọ fún wa nípa àwọn èèyàn tí a máa ń kí nínú Ramadan kẹ́lìmọ̀ àsọ̀lá nínú èdè lábáwá nígbà míì ìrun àmà ìlànfìlà máa wọ inú rẹ̀ tọ́wọ́ ní wọ́n tó kéyìí mọ̀sọ̀lá ẹ̀sẹ̀ kìíní bàbá bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ pé akéyìí mọ̀sọ̀lá ta ìlú lókè ṣàmṣ ayé akéyìí mọ̀sọ̀lá ta ìndá lókè ṣàmṣ ọlọ́run ní akéyìí mọ̀sọ̀lá ẹ̀ kíhun ìndá lídùkúlì lédò olókè ṣamṣi làbásàkìlẹ̀ ìdáhàm ọlọ́run nípa kí wọ́n lédò olókè ṣamṣi bìmọ́nà láàmù yẹn láàmù bìmọ́nà ìndá ọlọ́run ló ga so mo kẹ́lùmọ̀ yẹn tọ́wọ́ níbi tí wọ́n fẹ́ lò gbé sọ̀lá àtọ́wọ́ mẹ́wọ́n náà ẹ̀rí ni pé náfìlà náà ààrẹ ló ti fi ààrẹ lọ́wọ́ gbogbo tọ́wọ́ tó wà akéwù sọ̀lá náfìlà náà wọ̀ bẹ̀ mo sọ pé sẹ́kì sọ pé báàbù tẹ̀gẹ́ mi ọ̀nà lọ ìsìn lójú òkúrò yẹn kìsẹ́ pé báyà ìhun tá a ti máa ń kí náfìlà ni wọ́n ń segin ní iná wọ́n sọ ní èyí báyìí حدثني يحيى فهو يحيى بن سلاسل الليثي وبلس فهو مالك بن انس عن ابن الشهاب فهو ابن الشهاب الزهري مثل فهو عروة بن الزبير عن عائشة زوج النبي صلى الله عليه وسلم مثل يا عائشة رضي الله تعالى عنها صديقة بنت صديق رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم أن يجسنا وبا تي كثيرا مفهوم صلى في المسجد ذات ليلة أقيم إنه مسلاسي ذات ليلة يوجوكا فصلى بصلاته ناس àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní kírun pé ah níbi tí ń kírun àwọn èèyàn náà bá lọ jọ ìyẹn wọ̀nyẹn ní òwúrọ̀ kan ní bá sún bá kú jù bá lọ bá nàbí sallallahu alaihi wasallam ọba jọyàn nàbí ọba bá nàbí kí fún masallalẹ́ yàtọ̀ kọ́bílá ọ̀tọ́ tó wá tó di òwúrọ̀ kejì tó tún tẹ̀lé fàkàtọ̀ wọn nas àwọn ìbá pọ̀ àyàn pọ̀ tó mẹ́tàmà ó mìnà láìláti àfàlìfà lẹ́yìn bá wọn àwọn ìwájú wa kójọ wọ́n tẹ́ pé aláwọ̀kọ́ wọ́n àdébọ́ tí kìí pẹ̀lú ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam wọ́n yẹn náfìlà ìbọ̀lá nàbí wọ́n tún wá tún sọ fúnra wọn wọ́n ròyìn bí náfìlà yẹn ṣe dáa tó ìfarabalẹ̀ ti bẹ́ńbẹ́ wọ́n ròyìn fúnra wọn lẹ́yìn eléyìí wọ́n tún wá tún ṣe bẹ́ẹ̀ ní ìjọ kejì ní pé pé wọ́n pọ̀ tí wọ́n tún fẹ́ jàbákà jàmá táàpé ni wọ́n á sámú ìwọ̀n tàwáwí pẹ̀lú Muhammad sallallahu alaihi wasallam ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة وابتوا بحديثوا ولما توتوا دي ولكتا àbí ká ní òwe ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀rin falam yakhruj ilayhim rasulullahi sallallahu alaihi wasallam anábí ọ̀wá jáde sí wọn òwe ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta kọ́ wíyàn ọmọ ẹ̀ tó gba hadith wá ọmọ bóyá òru ìjọ kẹta ni àbí òru ìjọ kẹrin

so gbàtà yẹn sì ń sọ èyí tí ò ti dáa lójú nígbà fi lè fi kan múlẹ̀ yóò padà jẹ́ láì fi fún yà àwọn bá ti kó wáyé pé méjì àbí mẹ́ta tó bá ti jẹ́ méjì wọ́n tọ̀kọ̀tọ̀ méjì náà lọ́yọ̀ dákọ̀ lẹ́yìn ní ẹ̀kọ́ tọ́lọ̀ ní káàkọ́ ta àwọn sọ́hábà ní Muhammad sallallahu alaihi wasallam ọwá sí tó bí eléyìí ju pékele ìní ẹ̀mí òdodo ìfẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ bọ́lọ̀ ń ṣeré ká gbé kalẹ̀ bá ní Muhammad sallallahu alaihi wasallam mo sì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó bá dọ́ lójú náà nìyẹn máa sọ tó bá dá mùsùlùmí lójú náà ni ó sọ nǹkan báyìí nǹkan báyìí bẹ́ẹ̀ sáà jẹ́ ká mú kan náà bẹ́ẹ̀ àmọ́ ah, mú kan so ní pé bọ́tọ́ wá di owó ijọ́ lẹ́kẹ̀ẹ́rin abẹ́lẹ̀kẹta fálàmì yaqud ilayhim rasulullah sallallahu alaihi wasallam ànábì wá jáde sí wọn gbogbo wọn ti wá pé bíbà wọn retí kọwá kí wọn fáwọn kó kí náfìlà fáwọn فلما أصبح قال بدأت بواجد أتود أصبح أنا بواتوتوجي لأصبح أو صبح يقول قد رأيت الذي صنعتم ولم يمنعني من القعود إليكم إلا أني خشيت أن تفرض عليكم وذلك في رمضان يا كوسين كتوفى بوغيانا بوغي شتزي وعيت صنعتكم صنعتهم mo rí iṣẹ́ tẹ̀ ń ṣe alẹ́dí sọ náà tó iṣẹ́ tẹ̀ ṣe mo bẹ́ẹ̀ ṣe ṣe mo rí gbogbo mo rí àrùn wà lámì ẹ̀m náà ni kò sí nǹkan tọ́kọ̀ fún mi náà kò wújẹ ilé ikọ̀ ní kí n jáde sí illa anni khashitu an tufrada alaykum ń bẹ̀rù pé kí máa ṣe lè kí máa sọ di ọ̀rọ̀ yẹn ọ̀dọ̀ alibin shihab abawa muhammad mun muslim az-zuhuri sun shafa imam maliki ana abin salama ta bin abdurrahman bin auf ito da fawa abin salama ma abdurrahman bin auf ikanna wasu abin muhammad sallallahu alaihi wasallam na àwọn mari wọn agbawa abdurrahman bin auf yìí na àwọn tí wọ́n ní owó tí wọ́n ní ọlá tán á tààtàrà pé ẹ̀sìn ọlọ́wọ́ fi owó lẹ̀ fi dúkìá lẹ̀ wọ́n fi iyì lẹ̀ wọ́n kú lọ sí Madina nígbà táwọn kèfèrí náà fi náà wọn débi pé gbogbo tó fẹ́ wọn ò jẹ́ wáyé mú kankan jáde nínú dúkìá rẹ̀ ó sì gbá lọ́wọ́ ọba subhanahu wa ta'ala bàtí ń dé Madina ọlọ́run bẹ̀rẹ̀ sí ní sàánú rẹ̀ látara pé nígbà wọn ṣe bí à ń gba àdì àbàdì ẹrù à ń bá wọn tó ẹrù ẹ gbẹ látara bẹ́ẹ̀ bísínẹ́sì kékeré nígbà tó ní kò di owó ńlá lánàá pé òun náà wà tó ní yàrá yòówù gan ní Madina náà nínú pẹ̀lú tọ́lọ́mà dá lálá rìsìkì kò sí mẹ́dàbà rẹ̀ wọ́n sàti wá asbábù kan wá ọ̀nà kan tó jẹ́ ọ̀nà sí ìmá rí jẹ mú rí mu lọ́nà láàrin kọ́ wá bí ara lọ́lọ́mà subhanahu wa ta'ala kọ́ máa wùjọba sí fún ọ ẹni ilé ni ẹ̀tí Abdurrahman náà áwù tó sí mẹ́tọ́ wà ní ah, Madina wọ́n ti pa amza wọ́n pa alábádá wọ́n pa alábádá lójú ogun Uhud ẹ̀ kọ́mọ ti ti pé wáyá ìtẹ́mi ọjẹ́ kọ́mọ ìkọ́bá yá oúnjẹ àwọn tí ń jà ìgbádùn tí ń gbádùn láti kìyà máa kọ́mọ ìkọ́ yẹn náà tí ń gbádùn látàyè eh, ó sì agbóúnjẹ sẹ́gbẹ̀ kan kọ̀dánù gbogbo sẹ́gbẹ̀ kan pé yóò tó pé àwọn ìròrí tí wọ́n ìròrí ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ni mọ́ ń kàn àbáyé owó ìtawà ló ti wá lónìí bá ṣe owó olówó ìtọ́jẹ́ ti wa èyí tí èsì ti wa kásà ti kú gbogbo ẹ̀ kásì ná papọ̀ ní ìwòye ìròyìn ìwòrí tó yẹ pé kò lè mẹ́rin débi tó dáa ni torí ọ̀dà gẹ́gẹ́ bí irú orí bẹ́ẹ̀ àti ìwọ̀n tẹ́lẹ̀ bá wọ ọ̀dà gẹ́gẹ́ bí mọ́tò tí ò dáa tí epo tí ò epo tó àwọn mọ́tò ta ń bẹ́ẹ̀ sẹ́yìn gbọ́yàn ti sẹ̀mí irú ẹ̀ náà ní gẹ́gẹ́ bí pàpẹ ojú irú àwọn òwúrí báyìí kọ́lọ́ náà nǹkan sọ́lá akọ bẹ̀ nípa àwọn abúrámọ̀ náà àwọn tẹ́ bá rí òwúrí tiwọn bí ìsẹ̀mí tiwọn èyí mọ̀ ah, ah, ẹ̀sìn náà ọba èyí tí ìtumọ̀ ní kóbi láti ní Muhammad sallallahu alaihi wa sallam tó bá ti ń kà sí yóò máa gbé imáni àwọn àwárí subhanahu wa ta'ala tí yóò máa rántí àkíyámà àti àwọn oore tọ́lọ̀ ti sọ síbẹ̀ àwọn òwe tó yóò mọ̀ wùyẹ̀ bí ó ṣe sojú kòrò rẹ̀ yóò wá jáyà kó níbi wàhálà ayé yóò jẹ́ kéyàn fún kálukú ní ẹ̀tọ́ títẹ̀ yóò gbé ẹ̀tọ́ tí Ọlọ́run bá pé fún kálukú yóò gbé fún èèyàn ní òpínlẹ̀ ikú gbogbo papọ̀ kí n sọ ní tèmi èèyàn ní gbogbo lọ́nà àrámù tó yẹ̀wọ̀n kúndà bá ti wọ́n àrámù èèyàn lọ jíjà rẹ̀ náà ni náà ni pé Abdurrahman na Auf ìta ti lọ ní pé nínú àwọn tẹ́sí pé wọ́n ní owó ni gbọ́ ẹ̀mí àmọ́ ẹ̀mí wọn náà kìámà ọ ẹgbẹ́ dúró owó tó falẹ̀ sí mọ́ká yára pé kéèyàn ní àlùmọ́ ìbìlẹ̀ kọ́dà á dúró owó tó fi kalẹ̀ sí mọ́ká àwọn owó buhari ayọ̀ ìrùn ńlá àwọn tó wọn ti bẹ́ẹ̀ náà ń kọ́ ọlọ́run tó wá sí kí ni ó tún àwàdà rẹ̀ lémi ọwọ́ àwàbọ̀ rẹ̀ lémi tó tún lórí bẹ́ẹ̀ lọ nínú ọ̀wà àdìsàn ní Muhammad sallallahu alaihi wa sallam tó ní man taraka shay'an lillahi àwàbọ̀ fi nǹkan kalẹ̀ tó tún lórí jù báwọn lọ ẹgbẹ̀ gbàrọ̀ nínú pé ọmọ nínú pé inú orí tọ́nà tó wá sí fún náà pé ọmọ rẹ̀ náà nínú àwọn àpá náà sínú olówó tó wá gbà àdísọ́tọ̀ tó bàbá rẹ̀ ó ní an abi òwúrẹ́ra ọba àdísọ́tọ̀ àbí òwúrẹ́ra wọ́dí ta'ala anhu anna rasulallah sallallahu alaihi wasallam kò jíṣẹ́ ọlọ́run ọba tí kí atọ́nà bẹ fún káàna yọgọ́ gígbó fi qiyam ramadan a máa ṣe àwọn sàábé àbí a máa ṣe àlè wọ́n mọ̀ yìí a máa ṣe wọ́n lójú kòkòrò nípa ìṣègbè ìmọ̀ dìde كيوم نافلة له من رمضان من غير أن يأمر بعزيمة أما هو كيبا سيدا داربي أبلوسي قوصو دي جدا فيقول أن صلى الله عليه وسلم يا تتعغيري مصيبي من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان أن يوب tó bá dìde tó ṣe náfìlà kọ́ọ̀mù rọmọdọ́ọ̀lù ẹ pé ó dìde ó yẹ òru rọmọdọ́ọ̀lù ahya laylata rọmọdọ́ọ̀lù ẹni yóò tó dìde tó yẹ tó yẹ òru rọmọdọ́ọ̀lù tó fi ṣe náfìlà imanan tó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó tún wá fi wáládá lọ́dọ̀ ọlọ́run ọba ó fi hàn kan pé ibi ń wáládá ń jìde tí mo jìde yìí ìjìde nítorí ayé tó pàwọn bàbá lẹ́kùnjì náà jìde yìí ń gbọ́ pé ń kakọ̀ á ní ń gbóhùn rúurú pé òun náà ń kakọ̀ á ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní yàrá ní ọ wá látẹ̀mí rẹ̀ látara pé ní ọ mọ̀ pé iṣẹ́ olóore tí fi ń rí ládá ni ẹ̀ ti ó tún wá fi wá ládá lọ́dọ̀ ọlọ́pẹ́ ọlọ́run ní àrímísọ́lọ́sọ́ náà ọlọ́run ṣe àforíjì fún un máa tàkọ́dọ̀ mẹ́rin dàmbì ní tó ti tì síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ́n ṣe àforíjì rẹ̀ fún látara pé ó jìde ọ̀yàn náfìlà ní òru tó bá wò nínú nígbà òru ramadan tó bá wò nínú àsìkò yìí náà lè lómi ọmọ sùn gbogbo rẹ̀ máa fi sùn ni ní pé láì fìlà ńlá ilé tó pé ọ̀pọ̀lọpọ̀ oorun nínú ewu tí mẹ́mẹ́ ni pé lójà kìyàmá yóò sọ ìlú èdè olùsí lọ́nà kìnnì tó gbé kí nígbà táwọn yẹn bá ń dé pẹ̀lú àwọn àmẹ́ẹ̀lì asọ́ọ̀lì ha wọ́n gbé àwọn sí olóore tó pọ̀ tán gbé dé tí wọ́n á wọ àkáǹtì títẹ tán wo iṣẹ́ oríṣẹ́ títẹ ìwé iṣẹ́ títẹ tán pé kò sí nǹkan bẹ̀rẹ̀ jókòó ni òun lọ́sàn òun ní òòrùn ẹni pé èèyàn ti dúró sí ló sàṣọ wa ń bẹ. qala ibn shihab afa wa ibn shihab az-zuhri imam malik radiyallahu ta'ala anhu wa ta'ala ó ní fatuwufiya rasulullahi sallallahu alaihi wasallam والأمر على ذلك النبي محمد صلى الله عليه وسلم أواكو تونتي بنا إسي من سيكني كني يسي تنلنا أواكو وما جيلا وما سيو أو wọn a máa báwọn إيه أجدين ينا فيلا ẹ̀yàn أيو lóru ẹ̀yẹ òwú فيلا أما كي سيدا دو والأمر على ذلك ثم كان الأمر على ذلك في خلافة أبي بكر رضي الله أبو بكر الصديق رضي الله تعالى عنه تونة وادي خليفة òun náà tó wá máa tún sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn wọn Muhammad sallallahu alaihi wasallam sọ pé man qama Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi òun náà máa ń ka hadisi ni máa fi rọ àwọn èèyàn máa fi ń ṣe àwọn èèyàn lójú kòkòrò níbi fún níbi kíni níbi iye òru wọn fi ṣiṣẹ́ olóore tí ń bẹ ní Ramadan kí oore tí ń bẹ ń bẹ wọn máa lè jẹun tí fò wọn o. bákan náà wọ́n ní wasọ́dọ̀ min khilafati Umar ibn Khattab bákan náà tó fi tún wá di àsìkò títí Umar bin Khattab náà àwọn èèyàn kálukú máa ń ṣe náfìlà yẹn pé jí ẹ̀yàn ẹ̀yàn eléyìí báàbù tó tún tẹ̀lé báàbù máa já á kékeré حدثني مالك عن ابن الشهاب عن عروة بن الزبير عن عبد الرحمن بن قاري قاري أنه قال خرجت مع عمر بن الخطاب أفا مالك يونو بارزة تبعه أفا متنسي يوم الشهاب الزوري وتبع أفا وأربة بن الزبير عن عبد الرحمن بن القاري أنه قال أنا بيت خرجت مع عمر مجاند بلو عمر بن الخطاب وما خطاب في رمضان ني إنو رمضان إلى المسجد àjọ jáde àwa lọ sínú mọ́sálásí fàídà náàsù àwùzá àwọn mutafarriqun yusalli àwárí àwọn èèyàn àwùzá àwọn mutafarriqun oníhàngà ni wọ́n kálukú fọ́ká yẹni jama àwùzá àwọn mìíràn jama'atun àrí àwọn èèyàn ní ìjọ níjọ yusalli rajulu nafsihi ẹnì kọ̀ọ̀kan mutafarriqun yẹni ní oníkọ̀ọ̀jọ̀kan yusalli rajulu nafsihi kálukú ni wọ́n ń ìdíyẹ kí wọ́n rẹ̀ eléyìí ń ké títí ẹ eléyìí ń ké títí ẹ eléyìí kálukú ń ka kẹrà àti kẹrà àkọ́kọ́ ọjọ́ ọ̀kan ní mọ́sálásí kan náà wàísọ́lì rọ́jùl fàísọ́lì bí sọ́lá ti rọ́kàtù bákan wàísọ́lì rọ́jùl bákan mìíràn yóò ma kíhun fàísọ́lì bí sọ́lá ti rọ́kàtù àwọn mìíràn mi mẹ́wàá náà wọn ò tún ma kíhun àwọn ò tún ma kí wọn báyá wọn tún tẹ̀lé wọn tún jọyìn àwọn kúrò jọyìn àwọn eléyìí àwọn kúrò jọyìn àwọn eléyìí wọn tún jọyìn wọn sàfihàn kìlú bẹ́ẹ̀ wàkọ́lá Umar والله إني لأراني لو جمعت آو الله على قارئ واحد لكان أمثل لعمر وانا موري موري بي أبو أقول لك الله تنبا قوة من يجو بوانسا قوية تكاد كون كاكي ولا تطوي تنبا نكما وكاكي أفاك ثم قواني كا مواني قواني إمام قوما جاسواجو قوما لدي ومبيون قوة كاكي وفوان lakana amsari ah eléyìí bá wọn àdágbò yóò mọ̀ ti bá mojú fàjàmá àwọn ala Ubayy ibn Ka'b ni Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ọwá kó wọn jọ gbogbo yín ní tí mo fẹ́ ṣe ni pé gbogbo yín ẹkó jọ ẹ jẹ́ kí Ubayy ibn Ka'b nínú àwọn tó jẹ́ nínú àwọn katabatul wahyi nínú àwọn tó kọ wáyé Muhammad sallallahu alaihi wasallam sọ̀tọ̀ kọ̀ọ̀kọ̀ ànífẹ́ ń tán kalóni ẹ̀wọ̀ máa kírun fún wọn náà tó ma alkọ́ni kàdàdà ní ọba ìmọ̀káàbù wọn ọ̀yá ní ọba ìmọ̀káàbù wa bẹ̀rẹ̀ ọba ọba sí kàfí fún wa kọ́ọ̀l lẹ́yìn bá náà tó ma kọ́ ìtù umaru ní ni bá wọn wá jáde máa àwúlé lẹ́ta ọkùrọ̀ ní òun jáde pẹ̀lú ọba ìmọ̀káàbù lówù jọ mi wà náà sì sọ lónà bí sọlá ti kọ̀rí yìí bọ̀ àbẹ̀yẹ bá bẹ̀rẹ̀ sí ní kíhun kálukú kíhun wọn kíhun pẹ̀lú kìrá ẹnìkan tó ń yàn fún wa tí ń jẹ́ olùkà ẹni tí ń ka kìrá fún فقال عمر ni umar wa tatara wa bẹ́ẹ̀ fáwọn èèyàn fáwọn sọ̀bàbíyà tó kọ́ wálé jùmlá náà ṣàkóso tó ma fi mọ́ sọ́wọ́ sọ̀bàbíyà mi ìbá ti jẹ́ jùmlá àbí kò sì jẹ́ sífà àmìlẹ̀ yìí kọ́ jùmlá ni wọ́n ni fàkọ́ọ̀lá umar umar wa tatara bẹ́ẹ̀ sọ pé ni'imat ni'imat albida atu hadi ah ah kí ni fi ń da tó in tí mo ṣe yìí kí n yàn báwọn yẹn ṣe ń kí wọn yẹlẹyẹlẹ lẹ́yìn bàtà nàbẹ̀sẹ̀ kú tẹ́mi wá rò pé kí n kó wọn jọ tí mo tún tún tí mo tún tún tí mo dálẹ̀ yìí tí mo dálẹ̀ yìí látara pé tí mo dálẹ̀ yìí tí mo tún tún jí lólógà kan bí dátù lògàwíyà á ẹ̀yìn kí lè fi ń dà tó wàlẹ́tì tàwání wàlẹ́tì tànàmúnà àníhà afdọ̀lùmínà lẹ́tì tẹkùmọ́n alẹ́tì tànàmúnà àníhà ìyún táwọn èèyàn tí wọ́n ń sùn tí wọ́n àkí mímú ìyún èèyàn pa àti tí wọ́n òkí afdalu min allati taqumun ọlọ́lá ju èyí táwọn ṣe kí ni tèyí táwọn ń kìlọ̀ ìyá ni àákọ̀ọ́ lè ní pé ní sọ pé ìhun téèyàn bá kí ní ẹ̀yìn àsìkò òru wọn gẹ́gẹ́gẹ́ ló sì kí ni òun ní fi ń dáa jù lẹ́yìn bá wọn ni ọ̀kadà náà sọ ẹ̀kọ́ mọ́nà àpọ̀lẹ̀wò lẹ́yìn bá wọn ni àwọn jẹ́ pé àwọn ń kí níbi ìgbẹ̀yìn níbi ọwọ́ bẹ̀rẹ̀ òru náà bàtí Umar wá sọ̀rọ̀ yìí bó ṣe sọ yìí tí mọ́ sọ̀rọ̀ ìbí sọ ni àwọn táwọn ní ìfẹ́ nú làwọn òkú yá ah, bídíà náà sọ yìí àwọn sì ń wá àwọn èèyàn kíta àwọn èèyàn gbé bídíà ní ẹsẹ̀ tẹ́tẹ́lẹ̀ àwọn sì ti rí pé ní ẹ má ti lè bèdè àtú hábì á má ń dàla bídíà eléyìí àwọn bá tú aya kwan zan sotu zage sotu man kuntu bida min ar-rusul an kuntu bida min ar-rusul wa ma adri ma yuf'alu bi wala bikum aya aya pe man kuntu bida min ar-rusul ona ni anabi sallallahu alaihi wasallam nzo man pe man kuntu min ar mi ki koko òjíṣẹ́ so then badi'u as-samawati wal ard wala ni badi'u samawati wal ardi ẹni tó ṣe nǹkan lọ́nà tó dáa bàdé òun samawati gẹ́gẹ́ ẹni tó ṣe dídà rẹ̀ nípa ó ṣe bàdé òun samawati wal ardi ẹni tó ṣe sánmà lọ́nà àrà ní ọ̀nà tó pé yóò máa jọyìn lójú ṣẹ́gbẹ́ iṣẹ́ tó ṣe ohun kẹ́yàn kẹ́yàn kẹ́lẹ́ ìkàkẹ́lẹ́ ìkàkẹ́lẹ́ ìkàkẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ káàkiri ọwá ní ẹjọ́ kó jọwọ́ pọ̀ ẹjọ́ máa káwà pọ̀ kẹ́lẹ́ kàkà kó lè dín kó máa kí wọ́n fún yín yín tí yàn bá rí fọ́ọ̀mù yóò máa dùn mọ́yàn bó ṣe pé ń dùn mọ́ àwọn sọ abẹ́ mọ́tánà bíi fi ń kí fún wọn tánmí tàtàrà bẹ́ẹ̀ wá pọ̀ ìgbà tó fẹ́ kìkì ni àtúnfẹ́ kò tó kí fún wa sí tánàbí fi wá jáde pé látà pé fi ń bẹ̀rù pé kọ́lọ́ máa sọ di ọ̀rọ̀ ìjẹ́nà ọ̀rọ̀ ìyànlẹ́ máa lérí lọ sówúwẹ̀ ah, ah alhamdulillah mí ni ọlọ́run fi rí àwọn èèyàn sọ wáyé pé mẹ́sì máa ń sẹ́lẹ̀ láyà níbi mo tún wá ara ah, ah ni'mat bid'atu adi ha ita ṣe yìí wọ́n dá o ìta tún tún yí ìta tún dá lọ́nà àrà ìta gbéjọ lọ́nà àrà yìí wọ́n dá o bẹ́ẹ̀ sì ni tó pé kí ni kò lè jẹ́ bídíà tẹ́yìn wọn tó pé àwọn ohun bídà ṣẹ̀ríyà tó gbé tí ń bẹ̀tẹ̀ tẹ́lẹ̀ láyà ní Muhammad sallallahu alaihi wasallam ní tẹ́tí ń bẹ láyà níbi ni bídíà sì ni kò lè jó orí aburú ni mo sì rí kankan bẹ́ẹ̀ mo sì kọ́ mọ́ wàhádátọ̀ ni amalikin wọ́n sọ̀rọ̀ ìsìnkú tọrọ Maliki a Muhammad bin Yusuf tó tọrọ afáwa Muhammad bin Yusuf an Sahib bin Yazid wọ́n tọrọ afáwa Sahib bin Yazid annahu qal wọ́n sọ̀rọ̀ pé amara Umar bin al-Khattab Ubay bin Ka'b Ubay bin Ka'b anabi ó ní Umar pa Ubay bin Ka'b ọ̀pá ní àṣẹ wa Tamima ad-Dari àti Tamima ad-Dari an yaquma lin-nas pé kọ́ mọ́ kí báwọn èèyàn kọ́ mọ́ kí wọ́n báwọn èèyàn an yaquma lè nà sí pé wọ́ kí n fún wa tí wọ́n bá sí bẹ́ẹ̀ ọ̀kẹ́ àbí kí wọ́n kíkà kí wọ́n náà kíkà kí wọ́n kàn fún àwọn èèyàn bí ẹ̀yìn dá aṣọ ta àtàn ẹ̀ kí wọ́n kàrà قال وقد كان القارئ يقرأ بالمئين pé àwọn tí lẹ́yìn ìgbàlá káfù tán lẹ́yìn káfù àwọn àyà tí ń lọ bí tó ju bí ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn náà ni wọ́n máa ń ka ọmọ fi ń kí yàn. naam hatta kunna na'tamidu ala al-'ashiy min tul al-qiyam. àwọn sàlàyé fún wa yìí pé ibi táwọn mọ́ta bá ń kírun yìí ó ní àwọn máa ń látà pé ìwọ̀n máa ń gùn látà kìláàtà máa ń kà ń bẹ́ẹ̀ àwọn àwọn máa ń fara ro bí ọ̀pá báyìí bí ọ̀pá àwọn ọ̀pá táwọn wà rẹ́tìlì látara pé báyà tó jẹ́mú àsọ ni èsì yìí àwọn máa rẹ́tìlì lórí ọ̀pá ibi tí kìnìyàn máa ń pẹ́ dé. bákan náà wa ma kunna nansarifa illa fi buzugil fajr àyè wá kò ń bẹ́ẹ̀ ma kunna nansarifa tòun síbẹ̀ náà àìkú omi àyàn nẹ́fìlà àwọn àyè fílẹ̀ ìta àkàkúndé ìlà fi ibùsùn ògùn ìfàjì àgbàtà wípé àgbàtà àgbà tẹ́sẹ̀ gini tó bẹ̀rẹ̀ lọ yóò báyìí àwọn ìta àti gini أبا مالك يصادس من أن يزيد بن رومان أدرى يزيد بن رومان أنه قال أنا كان الناس يقومون في الزمان عمر أوين wọn a máa dúró fi zamani Umar láyé sayyidina Umar radiyallahu ta'ala anhu ọmọ Khattab ti Ramadan ẹgbẹ́ wọn a máa kọ ìyẹ̀kúnmọ̀ yà gbé wọn a máa dìde lóòrù ìyànnáfílà fi Ramadan lóòrù ní Ramadan bi salafin wa ishirina waqi'a wọn a máa yan ráka mẹ́tàdínlógún mẹ́tàdínlógún twenty three raka làwọn máa ń kí àwọn onímọ̀ wọ́n sọ bá gbá àdífì yìí àdífì tẹ́ pé kò ní ẹsẹ̀ ńlẹ̀ ni then ó wá àárọ̀dọ̀ àdífì tó ń bẹ nínú Sahih Bukhari àti Muslim tó lẹ́sẹ̀ ńlẹ̀ àdífì yìí yàwó Aisha radiyallahu ta'ala anha tó dánú máa jìdí lówó àmà kí ìdá aṣọ ọ̀dà ọ̀kà fi Ramadan ọ̀fìgẹ́rì Ramadan máa ń kí Ramadan bẹ́ẹ̀ ó sì ń kí nígbà tí bá sínú Ramadan náà pàdánù bí òun fi ilé ẹgbà kan bákanáà inṣáàlá àwọn bá ní eré rẹ̀ wà hadáta ni a malikin wasu hadisi ba látọ̀dọ̀ maliki an da'awud na hussein látọ̀dọ̀ da'awud na hussein an na wuce mi al'araj irin gbọ́ fawa abdurrahman ibn al-ormuz ya kúrò zuwa pé ma adrọ́ktun nasa illa wa hum yal'anun al-kafaro ma adrọ́ktun nasa in báwọn yalẹ́gì kankan illa wa hum yal'anun al-kafaro fi ramadan ju pé lásìkò ramadana tábà ti ń ka wítìrì tábà ń kírun tán ṣe kùnúùtù wítìrì àwọn àṣẹlẹ̀ wítìrì tábà ń kí lásì wọn a máa sípèlé àwọn ẹlẹ́bọn bẹ́ẹ̀ wọn máa sípèlé wọn. am lebo ni gbé ní sunan sallallahu alaihi wasallam, sallam lẹ́bàá gbẹ́rẹ́ kan lebo kan ń dààmú òjò ìyá wọn sì wà kàtí ọ̀dà kan so ọ̀tọ̀ kẹ́yà ń sèré ni kẹ́yà máa fún wa ní ìpè ìyá sọ̀tà pé wà wọn bá kẹ́ pé wà táwọn náà ń bẹ̀ tẹ́ pé náà bá sùn mí àbí tẹ́ ń kó àríwá bá àríwá mọ̀ yìí agbára ọ̀ka dẹ́yàmá sí fún wọn lẹ́tọ̀ ní sunan muhammad sallallahu alaihi wasallam qala wa kana al-qa'i'u yaqra'u surat al-baqara bákan náà ni àpá àti wọn ó ní àlùfáà ti ń kírun fún wọn yọ àmú mẹ́rin ka surat al-baqara fi thamani raka'atin níbi rákà bẹ́jọ fa idha qama tó bá fi kí rákà méjìlá fún wọn nígbà ojú káka méjìlá ń kọ́ wákàtà ra'a an-nasu annahu qad khafafa tó wá fi kí aláka méjìlá fún wọn ẹgbẹ́ káka méjìlá tẹ́tẹ́lẹ̀ tó wá fi kí ìwọ̀n káka méjìlá àwọn èèyàn wà rí pé bí àpéjì sẹ́kẹ́ ni ó fúyẹ́ ẹ̀hún fáwọn ó yára pé tó ah, fúyẹ́ díẹ̀ lè tó fúyẹ́ díẹ̀ torí pé káka ìwọ̀n yóò ní wọn ní kúyà mọ̀ bìí ní pọ̀ ìdú ò ní tó nǹkan bí i tẹ́pẹ́ ìwọ̀n káka méjì ló tọ́ ní ẹ̀bá ìbí yóò ṣe dóyọ̀ pẹ́ àmọ́ mélòó kan wọ́n ti rùkú mélòó kan wọ́n ti rùkú títí dé kó méjìlá Hmm. ilé tó ní rákà mélòó nìsẹ̀ rákà méjìlá ilé so ń gbé rákà méjìlá táwọn tó tẹ́kẹ́ ní ó tó kí wítìrí sí lọ́tọ̀ àbíkọ́ jẹ́ pé wítìrí ẹyọ kan tí ó máa jẹ́ mẹ́tàlá ó kà wíkí ọ̀dẹ̀ yóò yóò tàrà wà dáta ní amáríkin ó sọ àdíkì lọ́tọ̀ amáríkin abdullahi ibn abubakar tó abdullahi ibn abubakar kọ́ ọ̀dọ̀ sọ́wọ́ pé sẹ̀mí tó bá yà kó olóhùn bọ́ tí ó báyìí yà kúrò tó báyìí pé kúnnà nà sọ́rọ̀ fún fi ramadan a máa ń kúrò fi Ramadan nínú Ramadan fanastajilu qadam ya pé ibi kìyàmù Ramadan fanastajilu a máa wọ́n yára nastajilu qadam a máa ń yá àwọn ọmọ ọ̀dọ́ wa a máa ń yá wa lára kìsíkìsíkìyà kì tọ́ám níbi oúnjẹ ẹgbẹ́ ẹni ti dáná ti dáná ti dáná anna òkòrò an ní makọ́fàtàlfàjìrì kí pé kálífàjà yìí mọ́ ayọ̀ amba tó ṣe kíyàmù Ramadan za ma kama mo do alu àwọn ton jo mo do tan ba dana e ti dana ah ṣe kíyà e ti dana dan lo àfi ta ife wale so ana ma ṣe bẹ́ẹ̀ wa hadathani an malik أصلا ليس رضي مالك عن هشام بن عروة رضي هشام بن عروة بن الزبير عن أبي رضي الزبير بن عوام أن ذكوان أبا العمري في أفا ذكوان مع أبو هامري تنبنا أبو هامري wàkánà abdan lè àìṣà ó jẹ́ ẹrú fún yàwá àìṣà tí yà so zaujin nabi sallallahu alaihi wasallam tí sí ẹwọ́n na muhammad sallallahu alaihi wasallam fa a àtàkọ́tì hó àndúbùrin minha yàwá àìṣà wọ́n sọ pé má bí lọ́wọ́ fẹ́ wọ́n o ti dẹ̀wé o ti di ọmọ làbí má ti kú ti dọ̀mọ̀ làbí nù ó rí mi pé ẹni wọ́n máa retí pé jọ sí olóòwò wọn bá kú tó ń wo firi ọ ibi tí wàá wà wà nù ìmí ìwà ìbàmí ìrẹ̀lú mi ọmọ ọsẹ nánà mi bí ọ̀gá rẹ̀ ó ṣe ikú yóò ṣe pa irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí kan náà wọn sọ àbíyá ọdí Allah ta'ala àníyá òun ni wọ́n pè ní ní àwọn obìnrin kan tí wọ́n ń sábà wọ́n ní máa wa kí wọn fún bárò àbí pẹ̀lú ìfẹ́ràn tí ó wọ ẹ̀sùn àbí àyè òun máa ń kí wọn fún àwọn obìnrin nínú lọ́kùnrin kalọ́tọ̀ alábí yọ̀ǹda fún ó sì dábàá gbó kàtà pé wọn kò ní máa ń ṣe dàdáni fún náà bá pè wọn nílé náà ni òun náà wàá bẹ ọmọ kan náà máa rẹ̀ nínú òun náà ó ti kọ́kọ́ bẹ lọ́wọ́ bá kó tó kú láyọ̀ tó wà láyé ìgbà tó wọn bá bẹ́ kú wọn bẹ́ kú kú ṣẹ̀yíjí ló bẹ́ kú ẹkú ṣẹ̀yíjí tó ní ẹnìkan nínú àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ tó ti sọ wọn pé tó bá ti kú gbogbo dúkìá mi ó ti dọmọlábí ó ti fírí ó ti kó ní dúkìá mi máa lọ ó ti kó lẹ́wọ̀ ó ti kó lẹ́wọ̀ mi nù ó ti tó ọlẹ́ ẹ̀wọ̀n wá òkúta nígbà tó sùn lóhùn wá lọ ó ti lọ́wọ́ ó ti hàn lè mọ̀ lọ́wọ́ pé èèyàn kùnà ọwọ́ tẹ̀ wọn náà wọn á pò wọn náà nínú ni pé inú òfin ṣẹ̀rí àárín òṣèlú burú mẹ́ èèyàn ní èèyàn ó tura àyàn sí ní òsì ní ìrìnàdá tí ọ̀dà ní ẹ̀bá lẹ́rú bọ́ bá wà lásìkò tá à ń lẹ́rú ìyá àti tó báwọn èèyàn ń ti ṣe tí ọ̀dà látara òfin kan káwá tó rí ẹ̀ha òfin dàdú pé à nílò mọ́ tó gbà mí èèyàn máa ń pé n tí pè mí ni pé tó lè pè wọ ni pé nígbà tó bá kí n bá kú láyé ni kí wọ́n kí n tó fi wọ̀ nílẹ̀ ọpẹ́ ẹrú yàn ni ilé ìgbẹ́ tó ní pé yàwó aṣọ radiyallahu ta'ala ní àwọn onífà àtàkọ́tìhù àndóbọ̀rẹ̀ mi ni ó tú olóhun sọ di ọmọ lábí lẹ́yìn tó ń bá kúta káàrin yàkó mu yàkó àwòlẹ́hà Ramadan òun náà máa ń dìde yóò máa a rí pé ìgbà tí a ń ṣàlàyé lọ́wọ́ rẹ̀ kan aka hadithi roman ní báyìí tó ní pé àwọn máa ń ka yazid bin roman pé àwọn kan náà sọ̀kú mọ́nà fi zamani umar pé láyé umar radiyallahu ta'ala anhu a máa ń ka ibi ramadan kiyam ramadan wa ishirin na waka 23 waka 23 raka wọ́n máa ń kí náfìlà rẹ̀ eléyìí àwọn rahimahumullahu ta'ala wọ́n dín yẹ wáyé pé tábà wà hadithi àwọn kan ní pé hadithi yẹn kò ní ẹsẹ̀ nílẹ̀ tí kìtọ́ wù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látàbílẹ̀ ìwá ni hadithi ti wà tàbí kàṣíwájú ipò umaru radiyallahu ta'ala anhu tó lálàáfíà ó sì tún wà nínú bukhari àti muslim ipe ìmọ̀nkí yàwó ìsàtọ̀ pé ìmọ̀nkí òun rákà mọ́kànlá nínú Ramadan àti tí bá ṣe Ramadan then gbogbo ní káwọn yẹn ó ní kí o bá ibùdó káàbù kọ́ máa kíákà mélòó máa kọ́ máa kíákà máa kàfọ́ wa ilé ìwà wa wọn ni wọn ń ṣe láyé Umar ni fún àdìsí mi náà tó ń bẹ tí wọn ní pé aban Uthman àti ayé Umar bin Abdul àti aban Uthman pé wọn máa ń kíákà thirty nine thirty nine làwọn máa ń kí wọn kì í thirty six kan wọn á fi mẹ́ta sí i yóò mọ̀ jẹ́ wísìrì gbogbo lè náà kò sí kò ní ẹsẹ̀ ńlẹ̀ tó pé èyí tó lórí wàkọ́ ìwà làhádì yìí adìyí muhammad sallallahu alaihi wasallam tó lórí jù wọn náà ń kíta orí nìsín feminism náà ń kíta orí wọn kò sí ẹ̀rí fún wa kò sí ẹ̀rí ìgbà tá a bá rí tó bá ṣe déédéé pẹ̀lú òfin náà ba tọjọ pàápọ̀ pẹ̀lú wọn tó kò sí ọlọ́kàkà láàrin lábá lé fún lábáwá léyìn àdúdú ìfìnnì ńlá àtàkọ̀wà àdébẹ̀sọ bẹ́ẹ̀ kò sí yàtọ̀ láàrin lábáwá àti àdúdú

ليا قوا زكوني مسموان بشرب معطل الإمام مالك وأن أجمع المسلمون على أن من استبانت له سنة بين يو هنا مسلمين أجمع المسلمون إجماع المسلمين يقول أن من استبانت له سنة الرسول الله صلى الله عليه وسلم إن يدرى ما كان في سنه كان هاسي نترى أن محمد صلى الله عليه وآله وسلم استبانت له سنة عن رسول الله صلى الله عليه وسلم lam ya illa lahu an yada ali qawli ahad kò tọ́ fún we ni be kò tọ́ fún we ni be ko e boyo àbí ọ̀rọ̀ anna muhammad sallallahu alaihi wasallam yó gbé kalẹ̀ yó wá di ọ̀rọ̀ ẹni tí ó kan na muhammad sallallahu alaihi wasallam yó wá di mu ile inu life lan lan ó tọ́ fún muslimi kan na muhammad sallallahu alaihi wasallam ó sọ hadith báyìí ó wí nǹkan báyìí ó wí nǹkan báyìí ko wá rí ko ko wa fa ko ko le kọ́ wá ní ọ̀rọ̀ tánà Muhammad sọ yìí sallallahu alaihi wasallam ní dìmú kò sì dìmú bẹ́ẹ̀ náà eré ńlá lámà ni o eléyìí ni àkídà àwọn sálàfù eléyìí ni tí àwọn sálàfù àrí agbọ́n táwọn sálàfù mọ́ ti rìn ní. náà lórí pa máa rí àfa wa Sufyan Thawri rahimahullahu ta'ala ó ní yanbaghi ó ní in istata'ta an tahukka ra'saka illa bi ní ògì kanu bí àfa wa ابن أبي دنيا بس بوان بسورة تنقل ضم الكلام ضم الكلام وأهله ìbú ìmá ọ̀rọ̀ kí mẹ́ta fi látà ìgbọ́rọ̀ kalẹ̀ ìròrí ara ilẹ̀ fi ìrẹ́fí òrí sẹ́sì ìsọ pé n tí ọ̀dá ìrò ebú ni àtàwọn tó bá máa ń ṣe bẹ́ẹ̀ ni ebú ni wọ́n àbáwọ̀ sọ fẹ́ràn fáwọ́ sọ pé ìnísítàtọ́ta àǹtẹ̀húkà rọ́sàkà tó bá ní àtọ́bá lè ṣe ipe àǹtẹ̀húkà rọ́sàkà ìlà àbẹ̀ àtàrí ọfẹ́ ọwẹ́rí rẹ̀ báyìí ọba ntọ́ba mú ọ̀họ̀ eré báyìí ilẹ̀ àbẹ̀ àtàrí pẹ̀lú ẹ̀rí kan látọ̀dà ní mahamadu bàtí kó tó di pọ́ ọ̀họ̀ rí ẹ̀rí kan ló fi ọ̀họ̀ eré fáfà ní kò sí bẹ́ẹ̀ ibi wáyà kan ó ní yambagi lè rọ́jò ọ̀tọ̀ fún ọmọ ènìyàn aláyàkó karọ́ sáwó ilẹ̀ àbẹ̀ àtàrí ntọ́tọ́ fún ọmọ ènìyàn tí ń jẹ́ kó rí pé ah bánàbí sí máa hàn rí sallallahu alaihi wasallam mí pé tí ń sọ fún ni pé rí ipò ọmọ ẹ̀rí lérí tó bá fẹ́ ṣe wọ́n wá tó mùsùlùmí kan sọ fún ayé pé anú Muhammad sallallahu alaihi wasallam tó bá fẹ́ dìde ewu nínú kákàbọ̀kàlá ni máa ń yàn tí wọ́n náà fi ṣe kò fi tẹ̀lé فلن فلي أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفونه عن أمره أن تصيبهم الفتنة أو يصيبهم عذاب عليم قالوا فليحذر هي قالوا له لا من العمل الغاهب فليحذر كم من يلصره الذين يخالفونه عن أمره أو تقول في بيا وما هو النبي أو تمن يقاس النبي الذين يخالفونه an amri tana bi baso nǹkan mi báyìí nǹkan mi làwọn ma ṣe an tusiba umar fitna ke fitna ma bá wọn ba ti imamu al-imamu ibn kathir rahimahullahu ta'ala tun tafsir aya yi wọ́n ní <coughs> al-fitna be ye òun náà ni al-kufru aw al-bid'a ní pé bá fìtínà tí ó bá wọn ni pé wọ́n bọ́ sínú àdádálẹ̀ tí ó ní agbára àbí kẹsì bọ́ sínú ẹbọ ìṣẹ̀wọ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá aw yusibahum adhabun alim àbí kí ìyẹ ẹlẹ́tì èrò kó máa jẹ tiwọn iná ni àfáwà imam ahmad rahimahullahu ta'ala bá tí wọ́n sọ̀rọ̀ in pété ọ̀rọ̀ ma sínyẹ̀ tẹ́yẹ̀ bá tọ́yẹ̀ bá ti ma hadith sọ́lọ́lá sọ́lọ́lá fíà àwọn hadith ma dárájà àwọn ọmọ níbi síhà wọn láwájá sí àwọn màjúra wọn lọ àtàfáwù tó mẹ́mẹ́ bí sí àwọn abdullahi mẹ́rí àdísì kan sọ̀yọ́ amari sọ̀yọ́ ìrẹ̀dáti amari hassani hassani ìrẹ̀dáti amari bẹ́ẹ̀ amari wọn pé èmi dọ̀ẹ́fù jídá àbí wọ́n kéde hẹ́n àmọ́tọ́já àwọn tó wà ní sọ̀yọ́ sọ̀yọ́ ìrẹ̀dáti sọ̀yọ́ gẹ́rí gbogbo àwọn yóò hassani ni àwọn yóò àdísì tó sẹ́bi ìṣẹ̀sìn náà ni mẹ́mà ahmed rahim allah ta'ala un ajibtu yẹn mo sì mà èèmà lélẹ́yìí ajibtu mo sì mà liman arafa al-isnada fẹ́ni tó mọ isnada lọ́tọ̀rọ̀ lẹ́mi pé àdísì yóò fulani gbawa afáwawa kùtẹ́bà adásana kùtẹ́bà adásana kùtẹ́bà abiyagọ̀ jáwé al-baglani lọ́tọ̀rọ̀ afáwawa layth ibn sa'd al-misri lọ́tọ̀rọ̀ afáwawa yazid ibn habibu lọ́tọ̀rọ̀ afáwawa atọ́bùn abi rabah tó bá dọ́dọ̀ jábìrì abdullahi radiyallahu ta'ala anhu ó kàrí sí tó ma ìsinádìí bẹ́ẹ̀ pé ìsinádìí ìsinádìí tó wà lọ́láàfíà nàbí àdásánà máàlìkùn máàlìkùn tó sọ ìsìn fún wa anibnu shihab az-zuhri tó dàbà anibnu shihab az-zuhri annáfẹ́ tó dàbà wa náfẹ́ mọ́lá abdullahi bin umar àbí tó dàbà abdullahi bin umar eh, anin nabi sallallahu alaihi wasallam inú àwọn sílásílásù bàbíyà ni ìsinádìí tó lọ́láàfíà tọ́lọ̀ bá wá ní ọmọ ilé ìtọ́lọ́lé kéwú tí wọ́n kọ́ lé yìí tó ń já àpá nítorí fi ń dàbí nípò tó náà fẹ́ sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kó fi bẹ̀rẹ̀ ọlọ́run bá sàlàyé tó bá ti mọ̀ pé ó ti mẹ́lẹ̀ yìí tí máa fún ọdún àmọ́ àwùjọ wà iná ìyàtí pé àwọn àgbáwò ní láìkì rẹ̀ ìyàtí pé ah, èyàn ní nǹkan jẹ́ àmúsọ àbákanjọ kan wọn kọ́lá ń kọ́ sára àwọn ìyàwó ìwàláì àdín gan gbé nǹkan ṣẹlẹ̀ fẹ́nu wọn mú sàlàwà yóò sì máa bínú yàn àbálàbà náà àbálàbà náà ń mọ̀ pé táwọn yìí di máa onítàwọn yìí di máa bèbí páyà àwọn yóò sì máa bínú yàn so tó ń tẹ́wọ̀n èyí wọn lẹ́gbẹ́ tẹ́yìn òfin ní ṣe súnà nàbí sallallahu alaihi wasallam tẹ́yìn òfin ní pé yóò gbọ́jọ́ náà tẹ́yìn òmú yàwà jẹ́ nínú ẹ̀rọ àwọn tó gbọ́ tẹ́ àdìsá nàbí wa sẹ̀lẹ́rì ẹ̀ pé gbogbo yẹn kullukum tadkhuluna al-janna illa man aba gbogbo yẹn lẹ́wà janna àbí tó bá ní ẹ̀wọ̀n yẹn wọ́ ọ̀nà àtàbí kí ló dé òfin wà mọ́nà àtọ́ àní dakhala janna nígbà tí tẹ̀lé mi ànábì yóò wà janna ومن أصوب ومن ومن حصو ومن عصاني فقد أبا إذا تسب أوان ابن النبي جول تلين تموي وتقو وتقو نحن نعم، بي ما محمد يسوى بي عجبت لمن عرف الإسناد أنتم ما إسنادي تو kéwú débi pé ó mọ̀ ìpé eléyìí àlùsọ ìwé ilé ìwé lè ṣe wádìí ń pa rẹ̀ wà sí hátàhù ó sì mọ̀ pé yá àmọ́ lọ sílẹ̀ ọwọ́ Sufyanu Thawri wíwá ah, Sufyanu Thawri wíwá yìí inú kan Hasan al-Basri wíwá yìí inú kan wíwá yìí ọkà ayà ìfọ̀n pé pẹ̀lú alladhina yóò kọ́ ayà dàkàtà ayà lélẹ̀ an yusibahum al-fitna aw tusibahum al-fitna aw yusibahum adhabun alim ọkà ayà ìfọ̀n ní pé kọ̀ọ̀tọ́ wára tí wọ́n ọwà fi tẹ̀lé ọ̀rọ̀ tàbí sallallahu alaihi wa sallam eléyìí ni islam gidi tí ọlọ́run bá ń fẹ́ lọ́dọ̀ ẹ̀kọ́ káwà ẹwà ní Muhammad sallallahu alaihi wa sallam àdúgbò ìkọ́lá lọ́wọ́ rabbuhu aslim mọ̀tọ́lọ́mọ̀ bá rẹ̀ sọ wípé aslim dúró mi lẹ́sẹ̀ tí wọ́n ju sẹ́lẹ̀ fún mi tẹ̀ lásẹ̀ mi kọ́lá asìlámù tó lọ́wọ́ bẹ̀rẹ̀ àlẹ́ mi mo dúró ju sẹ́lẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ àlẹ́ mi ọba tó ní gbogbo àgbáyé tí ń fún wọn jẹ tí ń fún wọn mu tí yóò pé yẹn bá gbọ́ bí ọlọ́run báyé gan kò sí ní tọ́jú kò ẹ pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ bí kò yóò mọ̀ sí lọ ní ṣéka sọ́ọ̀lù síndì àfẹ́bọ̀ ọlọ́wọ́ àá ọ̀kan náà àfáwà ní Madina ni ṣéka náà sọ pé wọ́n ní tàwọn èèyàn wò bí tàwíìdù wípé ọlọ́run ọba ní máa ń ṣe nǹkan báyìí àwọn àfáàlù ńlá tí ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọlọ́run ọba tí lọ́mọ sí pọ̀lọ́wọ́ ní yẹyẹ nípa àyàn ní fúnyàn jẹ ní fúnyàn gbogbo ètò wọn ni téèyàn tolama subhanahu wa ta'ala ki ollawa ko so wambi fenu mun be duko tokete ko wanse fola nan ko tewo ko sti ko sti ko jayi tewo bala do wala kuma ko to wanne zono ko dubayla subhanaka allah wa bihamdika shalla la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah Gimana begitu kok? Tapi salah. sọ pé kìyàmù lẹ lẹ́rọ hadith yẹn gẹ̀ òun náà tún sàlàyé eléyìí náà ni òye sì ẹ̀rí fún àdìsọ bá wà pé kìyàmù lẹ́lu mọ́kànlá mọ́kànlá èjìdé lóòwò ìrìnyẹ náà fi lòòrò méjì méjì náà ni wọ́n sẹ méjì ọ̀sàlámà méjì ọ̀sàlámà náà bá kí wákà méjì méjì méjì ọ̀nà mẹ́jọ mọ́tínà mọ́tínà náà kọ́ yóò náà méjì méjì méjì méjì náà lè yóò náà so tí ó wà sáwọn so ìyẹn àwọn kan gbọ́dọ̀ tọ́pọ̀ sí mọ́kínà mọ́kínà àwọn àwọn òpin káwọn máa ké lọ ìyẹn òkè sí ń sẹ́ rí wípé kọ̀ọ̀kan máa ké lọ bí láhàdì kọ́ máa làálà pẹ̀lú pàtí owó pé àdísì ti wà nílẹ̀ pẹ́ bá nílẹ̀ Muhammad sallallahu alaihi wasallam sí máa ń kínu òun náà sì kí méjì tẹ́tẹ́lẹ̀ náà ni yóò sálámà yóò kí méjì yóò sálámà yóò kí méjì yóò sálámà yóò kí méjì ibi àti wọ́n àdísì kan tó ń pé wọ́n kí méjì là wọ́n sì wá kí ẹyọ kan sí so gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn àdísì ń pé ìsísẹ̀ ó kù díẹ̀ káàtó ó ti gbìyànjú lọ́dọ̀ àwọn kòkà báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kòkà àti lọ síbẹ̀ nìyẹn lọ síbẹ̀ àwọn náà bí dídín tó yé wọn mẹ́nà ni nígbà mí ẹlòmíì ó máa ṣe nǹkan mẹ́ta púpọ̀ yá àdìsá ní Muhammad sallallahu alaihi wasallam tó yẹ bá ti àdìsá ní Muhammad sallallahu alaihi wasallam tó kílẹ̀ tó sì lálàáfíà kò sí àwọn tó kékeré kéèyàn máa kìló kéèyàn fi nítorí wàá jẹ́ bí ìwúlò kéèyàn fi ilẹ̀ nítorí yàwó Aisha òun lọ mọ́kọ́ rẹ̀ mọ́kọ́ rẹ̀ dáadáa pé bá níbi sì máa ń ṣe ni ó tó wá ní kèé ṣe nígbò míì nínú Ramadan àti bòmí inú ọjọ́ mi látọjọ́ mi ànábì fi ilẹ̀ gbogbo àlẹ́ mi máa ń ṣe so ilé ìnáwó ti tó ní ìbáradà fún wa sọlá wa alhamdulilayi wa alayhi wa sallam. Now. ọmọ wọn bẹ fi ní kẹ́ bàbá yẹn máa ń ṣe ẹbọ yóò sì ní máa nípa yẹn ó ní allahumma inni a'udhu bika an ushrika bika shay'an a'lamuhu wa astaghfiruka mimma la a'lamu ọlọ́run sọ pọ́nà báwo a'udhu bika yíò wọ́n ní sọ min an ushrika bika pé kí n ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá shay'an a'lamu nǹkan tí mi náà mọ̀ pẹ́ bọ́ ni kìí yóò kílẹ̀ sí ni kí wọ́n agbárí wọ́n darí kọ́ ojú bá torí ayé àbí torí kìíní ipò kan ọlọ́run wọ́n ní sọ bẹ́ẹ̀ wà tó ọpọ́ síbù bẹ́ẹ̀ kéèyàn kí ó gbẹ́yà ìka ayé kan ló gbéyàn ṣẹbọ ẹlòmí ọ̀fẹ́ ṣẹbọ àmọ́ torí ayé ayé lọ́nà júmọ́ ipò lọ́wọ́ yín mọ́ ẹlòmí nǹkan kan tí ò wúlò kan iná ní bẹ̀rẹ̀ nítorí ẹ̀ṣẹbọ àní Muhammad sallallahu alaihi wasallam pé Allahumma inna a'udhu bika an ushrika bika shay'an a'lamu yìí wọ́n ní sọ pé kéèyàn ṣẹbọ pẹ̀lú rẹ̀ shay'an a'lamu wà á astaghfiruka ìwọ́n ń wọ́ ní aláfẹ́rẹ́jì fi ma la a'lamu tèmi náà mọ̀ pẹ́bọ́ ni ó mẹ́rin pẹ́bọ́ àmì o máa ń ṣẹbọ tí ó sì ní mọ̀ pẹ́bọ́ ni àdúgbò pé wọ́n wọ́n aláfẹ́ ó gbé kalẹ̀ nígbà míì yóò ṣẹbọ yóò ní mọ̀ pẹ́yàn ṣẹbọ àmọ́ Ọlọ́run fi àforíjì fún mi ibi tó jẹ́ ẹbọ tèmi náà mọ̀ pẹ́bọ́ ni foríjì mi lérí o ilé ìnà àwọn ọ̀dọ́ ẹ̀rí ilé ìgẹ́gẹ́ ń jẹ́ ẹ̀rí fún ọdọ́ àlọ́kùnrin pé ìyẹn máa ń fún yàn ní ẹsikúsì pé yàn ní àyèmọ̀kẹsẹ́bọ́ èèyàn lè tata ìmọ̀kan máa ṣẹbọ tí ò ní mú ẹni sàlàyé fún pẹ́bọ ni bẹ́ẹ̀ ni tí wọ́n fún lóńdè ipò oúnjẹ yìí ó sọ mọ́ bá dé báyìí ó lè fi ṣe abárada ó lè fi ṣe ìfaradà ó lè fi ṣiṣẹ́ ó sì wọn gbà ó sì dùn ó sì lè mọ́dí jẹ àníkùnmọ́ta níbi ọkùnrin kan tó lè bà ó mọ́dí ma aflahta abadan tó bá fi ló bá dé tó dé sí báyìí náà ló dé sí ìtumà rẹ̀ àníbi ìwé ẹ̀fẹ́lẹ́sẹ̀ kẹsẹ̀ àníbi òwà ìdí pọ̀ pẹ̀sẹ̀ bá pẹ́pẹ́sẹ̀ kan fún tó fún bẹ́ẹ̀ nínú pé ìgbà mí lè fún yàn bẹ́ẹ̀ yóò sì ní máa bá ara wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àdísì lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi tọ́ tọ́ wọn á ní kọ́rọ̀ rẹ wá wọ̀nyí létí lẹ́nu ọ̀gbọ́ ọ̀rọ̀ pàrọ́dé yìí ń lò mọ́ wọ́n á yọ ọ̀sọ́nù sẹ́n pé èèyàn ti bọ́ èèyàn bọ̀ bí wàhálà èèyàn lè mọ èèyàn mọ́ mọ́kọ̀ ìbọ̀nà tí ó sì máa lò àbí kíní táwọn èèyàn ń sọ̀rọ̀ ní sí tí wọ́n ya àwọn àfá ìyá sí ni kíní kan sí ni àfá kan ní gbogbo àwọn ẹ̀rọ àdáta máa àfá tí wọ́n wò máa wára wọn tán pé àwọn ẹlọ́lọ́wọ́n níbi ọ̀rọ̀ níbi ìṣesí táwọn èèyàn ń sìn tí wọ́n máa bàtà àdí ibn hatim tó wà bá ní muhammad àdí sinmi sunu àbí àdáwù tó wà bá ní muhammad sallallahu alaihi wasallam ó wà ní ọba ní ọwá ní wà bá ní muhammad sallallahu alaihi wasallam ó ní fi unuqi wà fi unuqi salibim wà fi unuqi salibim min dhahabi yẹni min dhahabi ń bẹ ní ọ̀hún mi àgbélébù kan min dhahabi tó gbódì náà bí sí bàtà sallallahu alaihi wasallam ó ní ìtọ̀ hanka àdàlwatan

ọ̀lábẹ̀ bá lọ kú lè rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá kú tí wọ́n bá kú tí wọ́n bá bá ní ọ̀hún yàn bẹ́ẹ̀ ẹ̀sìkìsì pé yìí mò síbẹ̀. tó wà ní sọ̀rọ̀ nípa lọ́wọ́ mẹ́ta wà àríkà rárá tó fi lè kú tí lè máa ń bẹ lára rẹ̀ kó ló ti tó ṣe sí nákùlù tàwídì lè máa yóò fi èrè àmọ́ tó ti mọ̀ tó tó wọn tó ń bá lọ bẹ́ẹ̀ ìtẹ́ wúwà nù ìtẹ́ wúwà nù lóòrùn lóòrùn sì ní fẹ́ jẹ́bọ́ àyíṣọ́kọ̀ bí wọ́n fún màdún àdáríkà ní pé ní pé kéèyàn má fi sí sí ọmọ rárá pé bẹ́ẹ̀ pé kálùkù pé ó máa rí pé kó báyàn bẹ́ẹ̀ káwá àdìsá náà yóò sọ́mọ́ ilé ta náà ni kọ́lọ̀kọ́lá ń kó sáà kó láàrọ̀ kó làwà náà. wọ́n pín sí ẹ̀ sí láàrin lè rí ìmà ó pọ̀ gan-an ó pọ̀ gan-an ó ní pé ìgbà míì àì ẹlòmí ẹ̀rọ́dù wọn pé kí ìgbàlẹ̀ kúfù ẹ̀rọ́dù oníṣẹ́gbà bí wàhábù wàhímọ̀ lọ́wọ́ tààlà tí wọ́n ń sọ pé ẹ̀ẹ́dùn pé òun ni ẹ̀rọ́dù àdínà láyé láyé tààlẹ́wù wọlá wọlá yà àmàlù bíhí pé láyà tá àlámù oníkọ àwọn èèyàn mọ́kàn wọn ń ṣẹbọ tún wọn ní mọ́ kó fún ẹ̀rọ nìna ń pè owó kọ̀ pé ní ìfẹ́ mọ̀ nípa àwọn súnà yẹn ní ìfẹ́ tí ma súnà wọn tó wà ní kọ́mọ̀ tẹ̀wà kò mí sí súnà yẹn tó máa rí lórí sí gúnlẹ̀ rẹ̀ gẹ̀rẹ̀ bá gbé wọ́n ní mo ní sọ́wọ́ ọkọ̀ bá mo ní òfin náà bá nígbà wọ́n ní àṣíṣú náà ọ̀rọ̀ yìí síṣú náà wọ́n pè ó ti gbọ́ sún náà yẹ sí bò mí ọ̀pọ̀ pé kò á nìlá sí ìwọ̀n sí lù ìlú àdìsàn náà náà méjì náà ni tó wí fún mi wọ́n ní ẹgbẹ́ sẹ́gbẹ́ àwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam sẹ́gbẹ́ ń bẹ àbí sẹ́gbẹ́ àwọn kírun sẹ́gbẹ́ bí dáa ti rí a àdìsàn náà bí dáa ti rí àbí ọ̀kọ́ ni sẹ́pọ̀ àmọ́ ń gbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lóyún ìbẹ̀ ń bí ìmí ìbẹ̀ ní kíni ìbẹ̀ ní kòhání ìmí ìbẹ̀ ní àdísà nàbí láti rí yìí náà wọ́n sọ wá sàlàyé ọ̀pọ̀ tó náà pé kì í ṣe ǹdẹ́ àmà súnà nàbí ìṣe nǹkan tẹ́yà máa táwọn ìbá ń gbé lọ́nà bòmí àbẹ́ bá nǹkan tó bá tẹ́ lọ́wọ́ lọ́nà àbẹ́ nìkanìkan lè máa gbọ́ wà sí wọn tẹ̀tẹ̀ máa gbọ́rọ̀ wọn nígbà yẹn máa bá wọn sọ̀rọ̀ tó máa láwọn pè mí pé kìnnìkan kò sí ń ṣe kúfù àlámù kò ní kẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n àyà àmà bí kò ní kò ní àwọn ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون ومن أظلم ọlọ́run ní ẹni kan kò sàbòsí mímọ́n dókèrọ̀bì àyàtì rọ̀bì tó ẹni tó ipé dókèrọ̀bì àyàtì rọ̀bì wọ́n ka àyà àkùwánì fún wọ́n ka àdísà ní Muhammadu dókèrọ̀bì àyàtì rọ̀bì wọ́n fi àmì ọlọ́run ba wọ́n fi rán létí fọ́nmà àwọ̀bà ní àwọn agbóníkò kọ̀bá ìlú onídìílé ilé ọ̀bá ilé tí wà mú kọ̀bá environment tí wò obìnrin ìyàwó tí mo fẹ́ fẹ́ kò ìbọ̀lọ̀ gbogbo mo ṣe súnà nílànà àwọn nígbà fọ́nmà àrọ̀lẹ̀ àní àwọn agbóníkò mẹ́ ọlọ́n iná mìíràn mújúrí ní iná múlù tẹ̀kẹ̀mù ọlọ́n àwọn ọlọ́n ẹ́ agbẹ̀sán á ìtìkọ́mù á ìyà jẹ ẹni tó bá jẹ ẹlẹ́sẹ̀ ní ìyà tó ní agbára agbẹ̀sán lára rẹ̀ pé àtúntẹ̀ wọ́n tẹ̀ sọ ń pàwà fún ìgbọ̀ ọ̀gbọ́ ní ìfikọ́lọ̀ wọn láǹkó sáàrẹwà ọ̀nà tí kálùkù máa ń dálù bẹ̀bẹ̀ ń ṣe àbòsífẹ́ra àti ọmọ nù nínú pé ọ̀nà tó fi dájú láyé tí mùsùlùmí ni pé ọwà náà Muhammad sallallahu alaihi wasallam pé man ọ̀ní man yugidillahu bihi khayran man yugidillahu bihi khayran yufaqihuhu fid din man yógidì láwọ̀ bí ẹ̀kọ́ tọ́lọ́n bá gbé ẹni yóò tọ́lọ́n bá gbé wà tí sí orí fún tó bá fẹ́ kẹ́yàn kí látà ní lọ́wọ́ sí fún yóò fa kí owó fi dì ní wàláyẹ̀ sí ní ọgbọ̀ yìí yóò wá sí lábọ̀ ìfọ̀kànbalẹ̀ fún ọkàn yóò balẹ̀ yóò sì lọ bá yóò gbóhùn sígbà kúrò tó wà láì tuntun mí ni ìgbádùn orí omi pọ́ tọ́lọ́ máa fẹ́ fìyà jẹyàn man yugiri Allah bi sharro tọ́lọ́ máa wọ́n àti ṣe fìyà jẹyàn ee wà láyùfàkíhù fi dìn láyùfàkíhù fi dìn hmm? kò ní jọ gbẹ́sìn yé kò ní gbẹ́sìn yé àìgbẹ́sìn yé wọn náà àti sára bí ya fún ìmọ̀ fìyà jẹ́ rẹ̀ ọjọ́ sọ wá ń bẹ̀rù سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله